welcome to Toyin Talks nǹkan ń ṣẹlẹ̀ ó ń ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ṣẹlẹ̀ lórí social media yìí o uh, kí lorúkọ Dámọ́lá Ọlátúnjì ló tún jáde síta tó ní I am reporting a threat to my life Damola Olatunji cries out Nollywood actor Damola Olatunji has raised an alarm over an alleged threat to his life. The ex-lover of Bukola Arugba fear his Instagram page revealed that while in London, a woman approached him and whispered to his ear some nasty words. Putting her hands on Damola's shoulders, she said, she said that if she hooks Damola, his life would go for it. A scared Damola questioned if he should report the incident to the police as he is scared. He quotes like this I am reporting a threat to my life. A woman looked at me at the train station in the city of London, put her hand on my shoulder, and whispered into my ear, Tí mo bá kíyìn mọ́lẹ̀, What does that mean? Because I am afraid, oh, should I call DSS and, and the police? But what? But for now, I am running nǹkan tá a rí tí Dàmọ́lá Ọlátúnjí sọ nìyẹn ọkọ̀ àrùgbá tẹ̀lẹ̀ gbogbo wa la mọ̀ handsome bọ̀bọ̀ Dàmọ́lá Ọlátúnjí nǹkan tán wá sọ lórí lórí cyberspace wa nìyẹn ó pé ẹ̀rù ń bà wọ́n o wọ́n ní orí òpópó train station London làwọn wà nígbà tí obìnrin arẹwà kan fi ọwọ́ lé èjìká àwọn tí wọ́n ní ẹ́ẹ̀ o tí mo bá gba ẹ mú lálẹ́ iná ràn ẹ̀mí dàmọ́là fẹ́ẹ́ lọ sí i ni ẹ̀rù bá ba bọ̀dá dàmọ́là ọlátúnjì náà bá fi gbé ta síta yìí pé a ẹ gbà wọ́n o gbogbo ẹ̀yin ará orí sóṣíà mídíà tẹ́ ẹ̀ bá ti ráwọn ọmọ obìnrin kan ní London ló ń ló sọ pé ẹ̀mí àwọn ò ṣèèvò wọ́n ní kí lè rògbà tìyín kí lè fẹ́ sọ sọ̀rọ̀ yìí please share your comment anyway. Have a lovely evening. And until I'll see you again in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye.